fọtúnẹ̀tì tọ́ba ẹ̀ mọ́kùnrin sọ jáde àbí kóbìnrin sọ jáde. wípé kọ́ sọ fún ẹnìkan jí rẹ̀ pé I cause the day I met you. Ah! Unfortunate, I blessed the day I met you. Oh, láti ìgbà tí mo ti máa dápè ní fortunate. Eh. bàbá yìí wọ́n máa ń gbé àkàdá ọlọ́run ni ọ. àkàdá ọlọ́run ni ọ àpẹ torí tó dùn kó ba bọ́ ọba tá a bá ti wí náà ni má délé mi mọ̀ fún méjì ni ìwọ náà ní délé wa mọ́. ẹni kò múlẹ̀ lọ́wọ́. ẹ wá jọra yín púpọ̀ àtiwọn àti kékeré ẹ pàdé bí àníyàn. ẹ bára yín mu dáadáa. ọ pàdé bí àníyàn. àwọn márùn-ún ni wá tá a dẹ ẹgbẹ́ kan lè dápẹ́ ní ittihadul ulama. ittihadul ulama. ẹnì kan sínú ìsílẹ̀ ni wọ́n mẹ́lẹ́ lónìí abawa mukadam yan imam alata awumaru abdulsalami ọlọ́run bá sàlẹ kò kẹ. Allahu ta'ala rahmatan wasa. àwa mọ̀jẹ àṣepéyà. sọ fún bàbá àti ìpèsè pé máa bá tiẹ̀ lọ. máa bá tiẹ̀ lọ. àníyàn rẹ̀ inú rẹ̀ tọ́lọ̀ ń bọ̀ kálukú yín bàbá wa fọ́túlẹ̀tì máa bá tiẹ̀ lọ. kọ́lẹ̀ hakimu. kí ni pòfẹ́sọ̀ wílé ní ẹ̀gá rẹ̀. جامل الناس نعم بجمال قلبك الله بجمال قلبك أفهم حياكم الله عامل الناس بجمال قلبك حياكم الله بجمال قلبك وطيبته الله وطيبته وطيبته الكريم alága gbogbo àwọn búrẹ́dì ní Kwara State alájà alaba bread alẹ́ wasalẹ̀ ẹ kú oríire second time ọlọ́run bá yín sí yóò di àṣírí ọ̀rọ̀ pẹ̀lú ìgbò ọlọ́run insha allah. alhamdulilayi. afayi. ayakumullah. amili nasa bijamali kọli bika wọti ibatihi. ibatihi ayakum. bàbá wọ̀nyẹ̀sí bá ní yẹ̀ tiẹ̀ bá ti mọ́ ìyẹn wà dídá kan tẹ̀lé rẹ̀ dà o. rọ̀dá tẹ̀lé yìí la. ayé akumọ̀ náà. máa retí máa rẹ̀ kàn. ike tó ń sọ́wọ́ yìí dáadáa ń sì padà fún ọ. máa bá tiẹ̀ lọ. máa bá tiẹ̀ lọ. alájà bá bẹ̀rẹ̀ de ti jòkó lẹ̀. wọ́n ti jòkó lẹ̀ gbogbo ní kíkí. ẹ máa fi wọ́n lẹ̀ báyìí àti wọ́n àti lọ́wọ́ nígbà. ẹ̀rọ ní sàlùmẹ̀sí yàrá kẹfà fi wọn lẹ ẹ bá fi wọn lẹ jọ ẹ jọ. ẹṣin ìbára sí wa límẹ̀ mi. masha allah. iná lè mẹṣí ibà. mẹṣí ìbọ̀lẹ̀ fi kiri wa lè rí mi. alájàlá bá búrẹ́dì kó nà tìrì nù. alágbègbè àwọn búrẹ́dì of Kwara State. bẹ́ẹ̀ni àwọn èèyàn ẹni tí ọba dá fa alájọ bá fọtún léyìí ilẹ̀kùn rẹ ti sílẹ̀ fún gbọtà nígbà gbọ wàhálà fa lẹkùn rí òtí rí o pa àwọn tájú kọlu pa àwọn fa eh. ẹ kọ yẹ wa kiri. ẹ pẹ ti wa bó o ní. bẹ́ẹ̀ bá ba tara ah, rẹ tẹkọsa yìí ó ma nìgílẹ tí a la fa. ayi lọ bara rẹ bi tí o kan. lọ tẹmẹ ní ẹni bá fa kẹlẹ ọdá. lẹnu ẹ. lọ tẹmẹ ní ẹni bá fa kẹlẹ ọdá. ọmọ ntọ ọmọ ẹni wa. wọn náà wá dá abọ́lá wo wo tiẹ̀. ọmọ ìṣòro náà wà. ẹ sílẹ̀kùn lè káwá fún olùyí wọ̀. ẹ jẹ́ wọ́n orí yí wọ̀ fa. má jọ tẹnu rẹ jáde pálá tẹnu jẹ làbá kínní. àbá yìí bọ́kàrẹ́ ti rí mọ bí báwo yẹn ṣe. mọ bí báwo yẹn ṣe lọ. wàlá tẹ̀sán rọ́dán tẹ̀mí ìlà. má fọ kàn sí má nira kan. bọ́rọ̀ bọ́rọ̀ tí wọ́n fi da wọ́n sàn padà fún. wẹ́ẹ́ fi rẹ́ san re wọ́n sá ṣe tiẹ̀ kó mójú kó. àfa yìí àyà kò mọ̀ mọ́. fa iná su ha ọ̀bọ. baba fa iná su ha táwọn yẹn bá gbàgbé àti forí sáré fún ọ ọmọ ìyá mi tá a bá gbàgbé àti fi sẹ̀rẹ̀ fún ẹ fọlá àtàsán ọbànújẹ́ o fọ ẹ fàfà yìí fọlá àtàsán ọbànújẹ́ lọ́pọ̀ kẹ̀kẹ́ lọ́bànújẹ́ o fọlọ́hu láyẹ̀nsà ọlọ́wọ̀n ọ̀gbàgbé rẹ fọlọ́hu láyẹ̀nsà ọlọ́wọ̀n ọ̀gbàgbé rẹ ọbàbí ọ̀gbàgbé rẹ alájùwà abdulhakeem ara ọlọ́wọ̀n ọ̀gbàgbé rẹ ní tọ́sẹ̀lẹ̀ náà ní tọ́sẹ̀lẹ̀ yìí bá hmm. fortunate bread. ó ní náà mo ní òde lónìí ari òtúnbí ni ẹ̀wà kan fifty fifty wọ́n pè fifty fifty bírèdì jẹ́bẹ̀ ilé oúnjẹ kan tó bẹ ẹ̀wà dẹ́mọ̀ tà bẹ́ẹ̀ fifty fifty ẹ wọ́n ní bá kọjá dẹ̀ rà ibi yẹn kan sọ kàlẹ́ kọ́ mọ́ ni àfi kí n máa fowó ara mi rà. lẹ́sẹ̀ ni màṣíìbù. gbogbo ìka ló wíri ẹ̀ wò kí ló wà bẹ́ẹ̀ ṣé wúri kálukọ́ wa bẹ̀rẹ̀ òkè náà wa bẹ̀rẹ̀ sẹ́wù ni. lẹ́sà màṣíbù. èyí ti bẹ̀rẹ̀ ìdè tó pèlè owó ni kì í sẹ́wù. yé sẹ́wù. màṣíbà rẹ́ẹ̀sì wà ní mami. bàbá yìí bàbá ewu tá a wù lérí tá a tó wù nígbàgbọ́ wọ́n ní kì í sẹ́wù. iná màṣíbà. ètí ń jẹ́ ewu gẹ́gẹ́. Màṣí ibò lè fi kiri wálé rí mami. Bàbá yìí, oníkẹ́ àmọ́ ìdúró ewu ti hewu. ewu gangan ló ti hewu. àwa yìí màmá ń tọ́kàn ti ah, hewu. ó ti hewu ó hewu ké. kẹ́mu ní àjùsí. bàbá ah, mo ìdí wọn lè gbóló tó fẹ́ tẹ̀lé. ẹ dáka. kẹ́mu mi ní àjùsí. bàbá wa mo hẹ́tẹ́ ní àjàdé bẹ́ẹ̀ lórí wàṣẹ àgbáyé. fàtíjì rúhì bí amẹ́lì. bàbá yìí. bàbá ní àjùsí. kẹ́mu mi ní àjùsí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn àgbàlagbà fatiye ruhi bi amali. ọlọ́run bá ké bàbá wa àfa wa gbà bàbá wa ma hó bàbá olúwa sí àgbáyé. rahima allah ojú ẹ̀rọ mẹ́ta allah bi rahima ti. táwọn sàgbà táwọn òbí lọ́mọ ní gbogbo wa. kò sí. bàbá wa wá wá ìwálé. kò tó délẹ̀ bàbá ti délẹ̀. kò tó délẹ̀ bàbá ti délẹ̀. káyì ale a ọba lórí fi yọsọ kari ale ni fasun lórí. láti dá ọmọ. nítorí pé làwọn àgbà bíi tiwọn. fati ṣerú ibi amẹ́lẹ̀. olúwa ṣe àgbáyé dàgbà lóòótọ́ ló fi rí àbáyé àmọ́ dọ̀nà bí àníyàn. Allahu akbar bí àníyàn rí. ọ̀dọ́ ni wọ́n bẹ̀. sí ara lẹ̀ kọ́mọ lọ́wọ́ tí yẹn. ọmọ ọlọ́mọ bí ẹ wá kọjá. ọ̀dọ́ ni àbáyé àìmọye àgbà tẹ́wọ̀ wò fati jiru ibi amẹ́lẹ́. alájọ wa fún túlẹ̀tì sórí ká tó sórí tó sórí rẹ tara rẹ sórí ká lọ́sí. kò lè sí. ọmọ yà wọn tó sọ nìyẹn. o n'o lè ta. pátó fi di ẹwọn tó fi pátó pátó fi dájú kọ́ láyé. ìran mẹ́ta tẹ̀yà máa sọ̀rọ̀ fún lo ti ṣe fún tó sì wádìí ẹ̀. àkọ́kọ́. ẹni àkọ́kọ́ lẹni tó sọ̀rọ̀ fún tó mọ̀. ó sì mọ̀. yọ fọ fẹ pẹ pa ọ. lójúmọ́ náà máa dúpẹ́. òfin ọlẹ́gbà kan. ìran níbẹ̀ mọ sọ̀rọ̀ fún lọ. ẹni ẹlẹ́ẹ̀kejì ni bùtùlù. ok. pọ́tílẹ̀tì ni làní ọkọ̀ àbọ̀ alájọ tó ní tìmọ̀ yìí. ẹ ọpẹlẹ. adamu lakim. ẹ ọpẹlẹ. tọrọ maka. ọpẹlẹ ní èmi tí mo gbé lọ sọ yóò ní. nígbà tó dání maka olófò mọ́tò tó lóyún. ọpẹlẹ ọwọ́ sáyà àtẹsẹ̀ tọ́tù ṣe tiẹ̀ ni. Ah. aláwọ̀ fẹ́ mú o lè fa. ẹ wọ ní màá náà ni. aṣọ tó wọ̀ yín kọ́ yóò ló fọ. ara tí mo wọ sí sọ lónìí. Ah. ṣé. káàbọ̀ mi náà júùsì irú ẹni bẹ́ẹ̀ bàbá máa fọ́túnìtì máa ṣe tiẹ̀ lọ bàbá tiẹ̀ lọ bá kò ní ṣe mọ́ jọ̀nà mi lé pẹ̀mí rẹ kí. alóhùn rẹ mú mi lórí ilẹ̀. ìdáhùn mi kò lówó mi jọ lọ. ìdáhùn náà mi ò yóò fọwọ́ àbúrò fọwọ́ mi. sóbì lọ sóògùn ní olórí kò ní mi. ìtọ́ba fún náà mi ò. ìtọ́ba gbàdọ̀ alaba bread ẹ bá mọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ bọ́ sórí fún wa. ẹ má dàdú ẹ má bá ti yín lọ. ó para para wájú kan. ẹ ẹ tẹ báwo para burú yín ni ẹ ń kọwọ rẹ káàkiri pẹ̀lú. ẹ ń kàn kí. o lè tẹ̀sí ọkọ̀ dàdúró. ẹ má dàdúró kọ́ dẹ̀ ẹ̀rọ padà fún kọ́ máa gò. lọ́kàn lọ ọ̀dà mi lẹ́gbẹ̀ẹ́ wọ́n kà ti máa ṣe níwájú ẹni. alájìdá tó lóun ti ná kẹ́sì wọn lọ bá àníyàn ni. káàmù mi náà dùn sí i. fati ru ibi amẹ́lì. máa ṣe àlàyé rìsọ́ọ̀bì fìdí ni wàá ti lè kú mami. alájìdá mọ́sálásí yìí lọ. bẹ́ẹ̀ni na. mọ́sálásí tó ju mọ́sálásí yìí tó ọkọ síta yìí lọ o ti kọ́ àlùmọ́ yìí. kọ́lọ́kọ́ sí. ọkọ mọ́sálásí bí àwọn èèyàn lọ gbá. bẹ́ẹ̀ lọ́ra lè àkọ́kọ́ sínú ọkàn èèyàn. kọ́lá hakimu. kí ni pòfẹ́sọ̀ tó wí. ẹ̀yìn rẹ̀ fi kulubi nas. ajakumullah. budura al-mahabba. tọ́tò rí ọlọ́ اجرس في قلوب الناس بذور المحبة حياكم الله قال اجبهوا fẹ́ àbá yìí kóònù fẹ́ lọ ń gbin sábẹ́ wíyẹn káyì ó ti gbìn. ó ti gbìn. ó gbìn. ó gbìn kóònù fẹ́ sẹ́mi àwọn èèyàn púpọ̀. Mm. ẹ jọ àyà kò mọ̀ ń wọ̀. lẹ́yìn ìgbà tó gbin kóònù fẹ́ sẹ́mi àwọn èèyàn wọ́n sì kì í ha ó tún bomi sí i torí máa bomi sí i lọ́tẹ̀lẹ̀. bọ̀ bomi rin bọ́ ba gbé horo fẹsẹ̀ bẹ̀ wòye tó bomirin àfa yìí bomirin bẹ̀ hosini ta amòlì wọ́n ní kí alájà bẹ̀rẹ̀ alájì wa Abdulrasaki Allah onítòlótòló olùdá apàṣẹ aláṣẹ apase fún sọpẹrẹ. bẹ́ẹ̀ni ahlan wa sahlan. onítòlótòló wọ́n ní ojoko ti sábà lórí mẹ́wọ́. ẹ joko ti rárá yín. bẹ́ẹ̀ni alibarika ni o ni pari la ila ẹ sàmúsí fún sọpẹrẹ dẹrẹ kùtùrọ lọ bẹ́ẹ̀ bá yàtọ̀ yóò tó ma da fún ọ sí n náà tí o fún wa ti nílò náà wa. bẹ́ẹ̀ni ìdáhùn alimọdé arúgbó ọdún bá pè lọ́wọ́ kàn ń bọ̀ náà. ẹ ń bọ̀ àgbà bí kíní ẹ ṣì wà ń bẹ. o ní pari la ila ẹ bá sàmì fún wa. àmín ìlú ọ̀nà bá ti balẹ̀ wá yìí lónìí. dègírí fíkù ló bì nẹ́ẹ̀sì. mùdúrà ni màá bà. máa gbé kóró fẹ́ sẹ́mi àwọn èèyàn. ẹ lọ gbé kóró fẹ́ sẹ́mi àwọn èèyàn. wá sí ha. ẹ máa bomi rin. ẹ bomi rin. yẹ̀wù mm. sí ni tààmùlì. ibi ìbánisẹ́tọ̀ dáa. ìbánisẹ́tọ̀ dáa. ìbánisẹ́tọ̀ dáa. ajo opportunity. o ti tọrẹ tó wúra kébẹ̀ ló fi máa le yẹn ni. ah láǹfààní mẹ́rin àwọn òní kan. àwọn èèyàn tuntun ká mọ́ lọ́wọ́. àwa ti lásọ̀lá báyìí. níbo mm. àwa ní òde kódà bá a níbi lápá lọ bì kan. alaba bread tọ́jú bẹ́ẹ̀ ti tọrẹ tó ẹ bá lójú àwọn èèyàn ẹ bá ti lásù yẹn. níbo ẹnìkan oníṣẹ́kù lára yẹn. àwọn oníṣẹ́kù yẹn bẹ̀rù. ẹ jẹ́ wọn ó ṣe é. ẹni obìnrin yẹn kà ó kẹ́ ẹ díjú o. ẹ oúnjẹ ti ṣẹlẹ̀. kọ̀bí wọn mí náà lè ń sá àní àfa yìí baba baba ìgìrì fíkù ló bí nurse ọmọ ìyá mi ti gbọ́ wà sílẹ̀ lọ́sàn yìí. máa gbé kọ́rọ́ kóró fẹ́ sẹ́mi àwọn èèyàn wá sí kìhá máa bomirin bẹ̀ fún ta àmúlì hmm. ibi kan máa báwo èèyàn sí pẹ̀lú dáadáa fọlẹ̀ àyà tuntun ayé ta ló lọ́wọ́ yìí ìṣẹ̀lẹ̀ ta ló lọ́wọ́ yìí eh. láyé dùn láǹtẹ̀ dùn ma. kò lè máa lọ bẹ́ẹ̀. láǹtẹ̀ dùn ma. kò lè máa lọ títí. bàbá gbà wọ́n lọ́wọ́ ayé àgbà yìí lọ́wọ́ rẹ̀. káyì eh, káyì bàbá bá gba ìwọ a sì gba yín lọ́wọ́ rẹ̀. afa tó bá. o burú jù fọmọ nìyẹn. ta àti ìmúkalè bíi. kọ́mọ balẹ̀ lọ́kẹ̀kẹ́. bíyà a ṣe ń wàásù ń sọ ní bí náà sí akíbá. àfa àtọ́jú àrẹsọ́lọ́ wọn bá yín. ó burú jù fọmọ nìyẹn kọ́mọ bá rẹ̀ lọ́kẹ̀jẹ́ pẹ̀lú kọ́mọ dákàmọ́ ẹgbẹ́ sẹ́tọ̀ ó ló sì dá. sẹ́yìn ó sì dá fún un má bá yá bó ti kú. wọ́n kọ́ bí tuntun lẹ́kùnlé àbíwá ẹ̀ẹ́bù. àwòye pọ̀ àwòye pọ̀. fi iwájú ìtọ́rì kan. àwòye ti pọ̀ bí àwòye ti pọ̀ bí àwòye ti pọ̀ bí kíkí lẹ́gbẹ̀ẹ́ kí ayé ẹ̀ ti fi sọ́ọ̀bù wá sí. wọ́n kọ́ bí tuntun lẹ́kùnlé àbíwá ẹ̀ẹ́bù. àfáà yìí. fi iwájú ìtọ́rì ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn ti lè tì bẹ́ẹ̀ ó dé lóru. ẹni tí ń bọ̀ lóru ọ̀pọ̀lọpọ̀ lẹ̀kún tí tí wọ́n ti ìtọ́ ẹni ké. lẹ̀kún mi lébi tó o dé sí máa kàn. máa kàn. pẹ̀lú sùúrù hmm. pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. àyè kan gbàgbàgbà sáà máa kàn lọ́kọ̀ kan. àwọn òde lóru ọwọ́ kẹlẹ̀kún lé ojú ọ̀nà ta gbósí àtijọ́ yìí náà adé yàrá yàrá yàrá bẹ́ẹ̀. bàbá bàbá àtàkà bàbá kejì wọlé la adé yàrá tàbí yóò dáná. Insha Allah kótó wa máa rí mi. àwọn ẹgbẹ́ wa lè lé wọn lè lé òkú làwọn ọba wọn lò. wọ́n lè wá wa kú wa àbá wa wá. wọ́n rí ìkúni àwọn ọba wọn rìn. wọ́n lè rí ìkúni àbá wọn rìn. wọ́n yẹ̀yẹ́ ara wọn kí àwọn yẹ̀yẹ́ ara wa. àwọn sọ pé asijala gba gbàrú lójú rí. ọlọ́wọ̀n jẹ́ àgbẹ̀rù lórí èèyàn rí àsìnígbà ẹ sọ fún wa. a kalẹ̀ kú wẹ́rẹ́wẹ́rẹ́ ni. a kojú ọ̀pọ̀lọpọ̀ lẹ̀kùn lè tì lẹ̀kùn àtijọ́ àti mọ́ tì mọ́ wa rí ó ti tì mọ́. tùkìlẹ́kùn lẹ àbíwáàbù. lẹ̀kùn kárọ̀sùn ó ti tì mọ́ wa rí. tùkìlẹ́kùn lẹ àbíwáàbù. kékeré gbà mí bàbá mi ò síra bàbá tíjà ò síra wọn tó gbègbè lè wẹ̀wù kí lọ́wọ́ sọ gbogbo rẹ̀. ayi ewọ́dọ̀ yìí láti kọ́ba tí máa fi epo pupa jẹ búrẹ́dì. yes epo àti àtòkùnrin sàgbẹ́nu àwọn ẹgbẹ́ wọn sáré sakusa wọn. àṣàjọ náà. wọ́n kọ́ ní tún ilẹ̀kùnlé àdéhùn. ọ̀pọ̀lọpọ̀ lẹ́kùn lè tì. fi iwájú ìtọ́rì kẹ́. níwájú ẹ̀ tóbi lóru. wọlé kí n na àbáda àtàṣọ kùrù ìtúfúta. àwọn gbàtí máa ń kẹ wéré wéré. ó wà lóbi kan yẹn wọ́n máa sílẹ̀kùn. ó padà sí. àmọ́ àrẹ ní tó dìgbò. ó padà sí fún wa lónìí. ẹ̀kọ́ sí fún wa lónìí. ìbẹ́ ìdá sàlámẹ́lì ìsánù ìlà ìhàmúrahu. ìdá sàlámẹ́lì ìsánù. ìdá sàlámẹ́lì ìsánù ìlà ìhàmúrahu. bàbá nìyẹn bá sọ̀rọ̀ ẹ̀dá yìí rẹ̀ lẹ̀ fọlọ́. bàbá lè tún pàjù sẹ́lẹ̀ fọlọ́. àtùgbèsà yìí ẹ̀ bàbá lè jùlẹ̀ fọlọ́. ìlà ìhàmúrahu. tọ́ ìgbésà yìí tọ́ àsìmọ́tì márùn. oníwàsí àgbáyé bàbá wa Muyideen Àjàní Bello babadé babadé bàbá wàsí àgbáyé. wa marhaban. إن سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله ẹdún ẹ máa dìbò papọ̀ yìí. olùkọ́. Thank you. Oh, إله إلا الله سبحان الله الله لا إله الله لله أستغفر الله Astaghfirullah la ilaha illa Subhanallah wal hamdulillah Astaghfirullah la ilaha illa Subhanallah والحمد لله أستغفر لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله bá ti dé ẹ̀tọ́ ètí àfẹ́rẹ́ náà sí awa ana wa sí wa lẹ́nu. ẹja ana wa sí lẹ́nu tó bá nì. bàbá ti bọ. bàbá ti wà ń kalẹ̀ báyìí. àwọn náà wọ́n ti wà ní kalẹ̀. àwọn àti àgbáyé ni wọ́n kì í. àwọn náà. bẹ́ẹ̀ni. masha allah. ó ti jẹ́ náà nù masha allah ọlọ́run dárí yín pẹ́. àmín. a kí ìwọlé bàbá wa àmọ́ wà sí àgbáyé tòní. alhamdulilayi adáwọ̀ hayata wa aṣèyí. bàbá wa Sheikh Muhyiddin Àjàní Bello. adáwọ̀ hayata oníwà sí àgbáyé. àfisọ́ ọlọ́ ọwọ́rọ̀ a. ọlọ́run máa ń lálẹ́ àṣẹ yín bàbá. àmín. àti ní kọ́ọ̀rọ̀ àti ní gbangba. àmín. ọlọ́run tẹ̀sí yóò gbẹ́sẹ̀ mẹ́kún fún. àmín. àmín. àmín ó ti parí lẹ́kùn rí mọ̀jẹ̀ sunkún mọ́ àmín ìfọwọ́n torí ọlọ́run àmín ọjọ́ wa ládàá wọn ọjọ́ wa lámì wò àmín ọba sàmì kò kún ara sí fún ìjọba ìlọ àmín náà bàbá bá wa jìnnà dáadáa àmín àfọ àtọ́gá. bàbá wa Mubasiru ní kí bàbá wa bàbá wa wá sí àgbáyé wọn lọmọ márààrún tẹ bí wọn lẹ ní tara wa sunkún àmín ìran ọmọ márààrún tọ́ tara yín jáde wọn lọ́lọ́wọ̀n ò ní jẹ́ tara wa sunkún ojú owó èrè ó di méjì ẹni mẹ́ta gbà mọ fún ọ sí. ó di mẹ́rin. jòkó mbẹ́ ń bí fún ọ. ọmọ kankan nù. ẹ ní taarọ kankan sọ kó mbẹ. amina. bàbá wa muhammadu sọ ni kí o pè mí. bàbá yìí mọ́mọ́ tuntun. mọ́mọ́ tuntun lónìí kò síbi kí n ṣe wá sí nbàdàn. Ah, àfi bàbá ọba gbọ́ o hmm. kò ní wọn náà kò ní bá twenty thousand. ọjọ́ lọ́jọ́ ọjọ́ tá a lọ ọ̀dọ̀ bàbá gangan aṣọ ọdọ́ náà kì í tí kò tí ì sí. ìjà wa lọ́dọ̀ bàbá gan. Ah. Ah. bàbá wọ́n fẹ́ pé wọ́n máa pè wá lọ́dọọdún. ọ̀rọ̀ sọ̀mù. ọ̀rọ̀ sọ̀mù. ẹ́ńfílọ́pù jọ́nà tí kì báyìí. ó ti wọlé. àbí àtọ́lọ́wọ̀n ní ìbàjẹ́ o. àbí. ọlọ́run fà lọ́dọ̀ lọ. àbí. bàbá bá gbogbo kálukú gbé wọ́n sì firi wọ́n kọjá. bàbá yìí láàrin àwọn àgbàlagbà bàbá kọjá. láàrin ìjọba bàbá kọjá. láàrin olówó bàbá kọjá láàrin aláàfáà bàbá kọjá láàrin àwọn ọmọ kéékèèké bàbá tó kọjá. alhamdulilah. ẹ wá jọra yín bí kátẹ́rù kátẹ́rù alẹ́ fáwọn ọmọlọ́mọ bí wàá bọ̀ olúwa sí àgbáyé náà. bẹ́ẹ̀ni. wọn àná tìbí nù ọ̀rọ̀ yẹn wá sí dérò ọ̀rọ̀ tí n bá lọ nípa ọ̀rọ̀ pòfẹ́sọ̀ kan. náà pòfẹ́sọ̀. Hmm. ẹ̀yin gèrè fíkùlù bìnnẹ́sì. bùdúrà lè máa hábà. masha Allah. pòfẹ́sọ̀ ní sọ̀rọ̀ lọ́wọ́ lọ pé hóró òfẹ́sẹ̀ mi àgbẹ̀yẹ. kèé wá ṣe gbóngbì lásán wàsíkìhà. máa bomi dada. máa bomi rìn dáadáa bẹ̀kọ́ sí ni tà á mọ́lì. Hmm. níbi ìbánisẹ̀ pẹ̀lú dáadáa. dáadáa tó dùn. àbá yìí bàbá fàlẹ̀ àyà tó látẹ̀dùn ma. torí pé ayé ta ló lọ́wọ́ yìí. òní máa lọ gbére. òní máa lọ gbére o. bí wọ́n bá kó bẹ́ẹ̀ tó fi ṣe lè tán. àbá yìí bàbá wàlá yẹ kọ́ ilá jẹ̀mí ìlú mọ́ sàràtà ọ̀wá ní kò kíní kò ní kò kankan fún ọ àfi tọ́ ọba àfi tọ́ ọba gbìn. tọ́ ọba gbìn yẹn. ìtọ́ ọba gbìn. ni ọ̀sẹ̀ kù. bàbá wọn wá sí àgbáyé lójú kó yìí. báwo lọ ha yà tẹ. iye tí wọ́n ti bí ti gbin àlùbáríkà sí àwọn kò lè kà mọ́. níbo olókàmá níbo. ọ̀pọ̀ ọ̀pọ̀. wọ́n lè kà mọ́. níbo nísọ̀kalẹ̀ pòfẹ́sọ̀ yóò ti dákẹ́ o. ara wà sílẹ̀ nu jàre. ìsámá tàlùkọ́lì bò. bọ́kọ̀ bá tilẹ̀ kú. bọ́kọ̀ ẹ̀dá bá ti kú. zahaba ti ra àmọ́. èèyàn dájú ni. kò sì ní láàánú mọ́. wáwo. bàbá ó sì lọ. Mm. abájọ tọjọ dájú. Mm. ọ̀hún kí mo ti gbóró nísìnyí o ẹnìkan bá dọ̀rọ̀ mutí àwọn ah, ti yàgbà mutí yọ mutí kóró ní sí o. àyẹ̀dá wa ní ọ̀dọ́dọ̀ rẹ. ọkàn rẹ ti kú. o ti kéde ara ẹ fáyé. afa yìí baba wọ́n yẹ sáà má tàlà ákílù. bí làákà ìbá ti kú nítorí wọn sì fọnú fọra abájọ tó fi mọ̀rọ̀ sọ sí yàn àṣìlàkà ìrẹ ti kú abájọ tó ìdí pàgbàlagbà lé àṣìlàkà ìrẹ ló kú abájọ tí ọjọ́ da lọ́dọ̀ yá rẹ̀ àṣìlàkà ìrẹ ló kú abájọ tí ọjọ́ da lọ́mọ lẹ́bí rẹ̀ àṣìlàkà ìrẹ ló kú sọmọ ọ̀daràn ni aláàfáà ìgbé rẹ̀ náà àṣìlàkà ìrẹ ló kú àfáàyí wọ́n ṣe á má ta dọ́mí rù àfáàyí bí mẹ́sàn-án bá ti kú mọ́ yẹn nù ha inú rẹ̀ ìwúre àníyànre bọ́ba ti lè kú lára èèyàn zahaba kò lù ṣe é gbogbo nǹkan ni ò ní ní ma kò ní láyé kò ní láyè kò ní léèyàn kò ní rí bá ti ṣe kò ní rọ́nà gbégbà bàbá gbogbo nǹkan wọ̀nyí lọ́nà ni ọmọ bẹ pẹ̀lú yìí alhamdulillah ẹ̀kú nínú ẹ̀kú níta mm. ẹ̀kú láyé ẹ̀kú lójú ẹ̀kú lẹ́yìn alhamdulillah ọlọ́run fún yín bàbá rí àtọ́rọ̀ lódò débẹ̀ ọlọ́gbàjọ́ bàjẹ́ lẹ́yìn àmínà. ọlọmọdé ọba jẹ láyé. àmín àmín. màfi ilẹ̀ nígbà kanra bí ọlọ́run. àmín tẹ̀rẹ̀ wáwá. àmọ́ ìdílé àjàní. wọ́n ní náà. màfi ilẹ̀ nígbà kanra bí ọlọ́run. àmín ọlọ́run. ọlọ́run níbẹ̀ lára yìí lọ́jẹ́ kẹwàá họ́ọ̀bù. lọ́jẹ́ kẹwàá họ́ọ̀bù ayé wa ń kígbe pé ogun ni wọ́n tó lẹ́sẹ̀ yín gùn. bí wọ́n ti wínú gbà wọ́n bàbá wọ́n dáhùn. a ti lọ sàn àti lòru ọba yá rábì o. kọ́dà bó ṣe ìyá alẹ̀ ta ni tó rí ta náà bì. màá fi ilẹ̀ nígbà kan rábì ọlọ́run. àmín. dákun ọmọ pé yọ̀gbẹ̀sán lògùn ọlọ́run. àmín gbogbo ta bágbá yé wá sí látòkè délẹ̀. látòkè délẹ̀ o. ẹ sọ fẹ ní pàṣẹ rere wípé ẹ sàn bọ̀. wípé ẹ sàn bọ̀. ẹ tún sọ fáwọn aláàbùrú wípé ẹ sàn bọ̀. wípé ẹ sàn bọ̀. àmọ́ ó lè pẹ́ ó lè yá kẹsàn yẹn tó dé. kẹsàn yẹn tó dé jíṣẹ́ mi fẹ́ ní ìkejì rẹ nítorí tànà kàpéjọ́ mọ̀ pé yọ pẹ̀sán lógo ọ̀nà bàbá má fi yẹ lẹ́sẹ̀. Ọ̀nà mi bẹ́ẹ̀ lẹ́yìn ló jẹ́ kẹwàá hàn bù. Ọ̀nà mi.